gbogbo àdúgbò yìí tẹ́ bá tẹ́ bá bèrè wá ṣàlàyé fún yìí o èyí ò kì í burúkú o ọmọ alálùbáríkà lọmọ mi o ọmọ mi ò gbàṣà pààyàn. gbogbo ẹ̀yin abiyamọ súnmọ́ bí ọkẹ́ wá bá ń gbọ́ yìí o mo ní ọ̀rọ̀ jáde látẹnu ìyá fèyí ṣayọ gèdèǹgbé nọ́ọ̀sì tí wọ́n lógún Mohbad lábẹ́rẹ́ ẹ já lọ gbàlàyé tí wọ́n ṣe fún wa kí lohun tí wọ́n rí kí làlàyé ọ̀hún tí wọ́n fẹ́ kẹ́yìn ọmọ Nàìjíríà ọba wọn gbọ́ kí nìbò sí ọ̀hún tí wọ́n ké ṣe ti gbogbo ọmọ aráyé ẹ já gbọ́ bàbá padà dé ńkọ́ ká o lórí ètò ó ti yá. èmi ni ìyá Fèyíṣà Ògèdèngbé nurse tó lọ treat Mohbad. nurse tó lọ treat Mohbad ṣé a lè tẹ kọ́kọ́ mọ Fèyíṣà yìí kó tó di pé ó di kéèsì pé ó lọ treat Mohbad ta ni Fèyíṣà Ògèdèngbé gangan. Fèyíṣà ọjọ́ ọmọ bíbí inú mi òun làkọ́bí mi tó Fèyíṣà ọkọ́ṣẹ́ nurse fún ọdún mẹ́ta ní private hospital Ológùn state yìí ó lè ṣiṣẹ́ ọdún ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ tí ò lè sí tí ò sí kọmárì kì í ṣàrò ọmọ mi kì í ṣe oníwàhálà ọmọ jẹ́jẹ́ ni kì í ṣàyẹ̀ ó lè jẹ́ oníwà tútù ní àdàbà. ẹ nígbà tó kọ́ṣẹ́ ọdún mẹ́ta tó ṣiṣẹ́ ọdún kan ó ọdún mẹ́rin ìyẹn a lè sọ wípé ó kojú òṣùwọ̀n láti practice láti ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. báwo ló ṣe rìn pàdé àwọn Mohbad ibo ló ti mọ̀ wọ́n ṣé lẹ́nu iṣẹ́ ni ta ló pè síbẹ̀. fèyí ṣayọ ọmọ Mohbad rí kò dẹ̀ mọ̀ pé bóyá òun fẹ́ lọ treat Mohbad spending ni fèyí ṣayọ ti máa ń treat tipẹ́ so spending ló pe fèyí ṣayọ kó wá bá òun treat ọ̀rẹ́ òun Mohbad oore dẹ̀ ni spending ṣe láti pe fèyí ṣayọ kó wá bá òun treat ọ̀rẹ́ òun ìgbà tó dẹ̀ lọ treat ẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ according to bí fèyí ṣe sọ fún mi fèyí ṣe sọ fún mi ó ní ìyàwó Mohbad wà ń bẹ̀ ọ̀rẹ́ ẹ̀ wà ń bẹ̀ àbúrò Mohbad wà ń bẹ̀ bíyè Mohbad náà wà ń bẹ̀ so nǹkan tó dẹ̀ fún kò lè pa kò lè pa Mohbad nítorí pé kò ṣe máa gún fèyí ṣayọ̀ òṣèṣe bẹ̀rẹ̀ iṣẹ́ kò ń ṣe ọmọdé iṣẹ́ so abẹ́rẹ́ tó dẹ̀ ló ń fún tetanus injection paracetamol pẹ̀lú antibiotic abẹ́rẹ́ mẹ́ta tí fèyí ṣayọ̀ tó fún tó ń sọ pé òun fún Mohbad nìyẹn ó dẹ̀ sọ jẹ́ pé mo pé abẹ́rẹ́ tó ń fún Mohbad ò lè pa Mohbad torí wọ́n ti gbé òun lọ sọ́dọ̀ àwọn eh, professional wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ pé normal thing tó yẹ kó ń fún lòun fún òun ò fún ní overdose. ibo ni Fèyí Ṣayọ̀ wà nígbà tó ń pè pé kó wá treat Mohbad àti pé ṣé ó ṣàlàyé fún yín bóyá iye ọdún tó ti fi mọ spending tẹ́ ẹ̀ sọ yìí. bẹ́ẹ̀ni Fèyí Ṣayọ̀ mọ Mohbad rí orí Mohbad rí hmm. spending ló mọ̀ so Felicia ti mo spending sin twenty nineteen ló sọ fún pòun tí mo mu spending kú tọ́nu ni mo rẹ́ ní Felicia yọ wà lọ́jọ́ tí wọ́n tán pè kú tọ́nu ló wà kú tọ́nu ló Monday tán pè so ó ń bọ̀ ní Nàìjíríà so miss call pé miss call ti pọ̀ lórí fóònù gbà tó ń dé bóyá boundary Nàìjíríà àti kínní so olùdásọ pé òun ò sí láàrin òun ṣẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ ni so olùdásọ pàtó òkè tó ń bá dé Èkó pé ọ̀rẹ́ òun yẹn ní court ó lòdì ní pé kó send court yẹn sóun kó òun rí ó dẹ̀ send court yẹn sí òun ò tí ì dẹ́kọ̀ o tó ń bá dẹ́kọ̀ nígbà tó ń dẹ̀ délé ilẹ̀ ti ṣú so òun ò lè òun láǹfààní láti lọ bì tán sí kò sọ fún pé ẹni tó fẹ́ lọ treat lélẹ̀ so ó nígbà tó dẹ̀ di àrọ́jọ́ kejì ó ti pé òun wọ́n sọ pé òun tiẹ̀ ṣe ń sùn lọ́wọ́ tó ń bá jí pé òun kì í rush láti lọ treat yẹn so ó ni pé concern the address sí orí fóònù ó lè send the address so ló fi lọ so onígbà tó dẹ̀ lọ bẹ̀ tó ń lọ treat ẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ ìyàwó ẹ̀ wà ń bẹ̀ àbúrò Mohbad wà ń bẹ̀ ọ̀rẹ́ Mohbad wà ń bẹ̀ pa Mohbad náà wà ń bẹ̀. tó jẹ́ èèyàn mẹ́rin bẹ́ẹ̀ ni ibo ni Fèyíṣayọ̀ ti jí kúrò treat ní Tuesday yẹn ṣé ilé ń bí ló gbà lọ àbí ibi tó ń gbé ilé ajá ló gbà lọ. ok ajá lòun ń gbé bẹ́ẹ̀ ni so ajá ló gbà lọ sí Lẹ́kì sí Lẹ́kì bẹ́ẹ̀ ni. so ó ti mọ spending láti twenty nineteen ìyẹn jẹ́ bí ọdún mẹ́rin bẹ́ẹ̀ ni so ó ti ń bá wọn ó ti bá spending ṣe. bẹ́ẹ̀ ni o tí spending bá sì ló pe fèyí or tó bá láwọn rẹ tó bá sì ló máa fi pépé wá treat àwọn. so ní kóòtù tí wọ́n ń sọ pé wọ́n treat ẹ pé wọ́n dé kóòtù kóòtù yẹn ti wà ń bẹ̀ láti monday lọ́n pè fún. ẹ fèyí ò mọ̀ bẹ́ẹ̀ ni òun ò mọ̀ bóyá ẹni yẹn ti ní kóòtù tẹ́lẹ̀ so but because spending sọ fún pé ok ọ̀rẹ́ òun yẹn ní kóòtù ó dẹ̀ ní pé kó send kóòtù yẹn sí òun kóun rí so they send the court yẹn sí. ìyẹn ni fídíò ibi apá tààrí tí ó wà tí wọ́n yí torí ọwọ́ yẹn ṣe bí ẹni wú. wú bẹ́ẹ̀ ni. ṣé ìgbà tí fèyí wá débẹ̀ ṣó béèrè pé bóyá báwo ni kọ́ọ̀tì ṣe jẹ́ o báwo lè bo ṣe jẹ́ ìṣẹ́ mọ́. mi mọ̀ mi mọ̀ kò sọ fún mi mi ò dẹ̀ bèrè yẹn lọ́wọ́ ẹ̀. àtìgbà wo ni wọ́n ti mú fèyí gangan torí èmi jẹ́ oṣù kan. wọn ò mú fèyí o fúnrara mi ni mo mú fèyí lọ́bẹ̀ o wọn ò twenty three days tí mo ti mú fèyí lọ́bẹ̀ o. ìyẹn ní ní pàǹtí nǹkan tó dẹ̀ jẹ́ kó pípẹ́ báyìí kí n tó ké gbàjarè fún gbogbo ayé ni wípé wọ́n jẹ́ kó yé mi pé two days ni result máa fi jáde after two days gbàtà àgbọ̀ mo tún lọ́bẹ̀ wọ́n ní pé ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan náà ní kádúró di Friday that is last week Friday so bàtí mi ò gbọ́ anything náà ni mo ní kí n pariwo fún gbogbo àgbáyé kán gbà mí ẹ̀yin fúnra yín lẹ mú fèyí lọ bẹ̀. èmi fúnra mi ni mo mú fèyí lọ police station lájọ lọ́bẹ̀. kí ni àwọn ọlọ́pàá sọ fún yín lẹ́yìn tí two days pé autopsy máa jáde kí wọ́n sọ fún yín pàtó. wọ́n náà lọ lóyìnbó lọ ṣe pé result ò tí ì dé. pẹ̀lú òyìnbó lọ ti lọ ṣe autopsy. bẹ́ẹ̀ ni pé result ò tí ì jáde pé result náà ó dúró dè so gbàtí wọ́n wá rí pé ah result ò jáde result ò jáde mi gbọ́ pé result jáde kọ́ má dẹ̀ rọ̀rọ̀ lọ́mọ tèmi lórí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àgbáyé ẹ gbà mí fìyí pọ̀ lọ́wọ́ mi ọmọ méjì péré ni mo bí o àbúrò ẹ̀kọ́ ẹ̀sẹ̀ sí ni kẹ́ ẹ ṣàánú fún mi o mi ò léèyàn sí búbọ̀dà ní twenty years ago ni mo ti ń dá fèyí tán o ọmọ rẹ lọmọ mi o gbogbo àdúgbò yìí tẹ bá tẹ bá bèrè fèyí wá ṣàlàyé fún yìí o èyí ò fi sọmọ burúkú o ọmọ alálùbáríkà lọmọ mi o ọmọ mi ò gba ṣe àpàyàn oore ni ni spend ṣe fún Mohbad o oore ni fèyí àti spend ṣe fún Mohbad o because oore ni spend ṣe tó fi pinnu ọ̀sẹ̀ pé wọ́n tún ìtọ̀rẹ́ wọn o kẹjọ kẹgbà ní ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o mi ò léèyàn mi ò dẹ̀ lọ́wọ́ lọ́mọdé rò pé ọmọ nàìjíríà ẹ̀ẹ́dígbèlẹ̀ ìyàbò sí o kẹgbà mi mi o ẹ̀ẹ́díkọ́lọ̀ sí náà nọ́ọ̀sì tíbi tí o tẹ síta náà nọ́ọ̀sì ló fún yàn lábẹ́rẹ́ o kẹjọ kẹsàánú fún mi o. torí nǹkan tí wọ́n táwọn ọlọ́pàá ń sọ ni pé abẹ́rẹ́ tó pa nǹkan tó detect pé ó pa Mohbad pé ó ṣokùnfà látàrí abẹ́rẹ́ tí wọ́n fún. láyé kèké jẹ́ ká mọ̀ pé abẹ́rẹ́ tó fún Mohbad lè pa paracetamol ẹ̀gbọ́n mi ìbọn mi tó ti pààyàn rí tatanus injection mi ti gbọ́ rí ọmọ kókó wọ́n fún lẹ́lẹ́ bí báyìí tó bímọ sí tó bímọ sílẹ̀ ẹlẹ́ bí tá a sáré lọ pé nọ́ọ̀sì náà lọ pé nọ́ọ̀sì ládùúgbò wọ́n fún tátánọ́ọ̀sì kẹkọ̀ọ́ kò kú fèyí òkò ń ṣe nǹkan tó fún ló pa tẹ́yìn máa sọ wípé kò ṣe nǹkan tí fèyí fún ló pa ṣẹlẹ̀ yín lérò wípé bóyá àyíníke kan ánkípanki kan ti fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé èròǹgbà ti yín nìyẹn. àbẹ́ẹ̀ ni o èròǹgbà tèmi nìyẹn abẹ́pọ̀ èmi gan fúnra mi ti jáde lọ sí many many hospitals tọ́ni tatanọ́ọ̀sì jẹ́ chàn paracetamol àti antibiotic pé first aid nìyẹn pé tó bá jẹ́ pé genocidal náà gbẹ̀rọ pé nǹkan tó máa kọ́kọ́ fún nìyẹn pé kò lè pa á kò lè pa á tèyí ò kì í ṣọmọdé iṣẹ́ kò dẹ̀ fún ní overdose nǹkan tó normal thing tó yẹ kó fún ó ṣàlàyé nǹkan tó yẹ kó fún ló fún ẹgbàá ní kẹ́ ṣàánú mi kò lè pa á torí ṣe mọ̀ wípé gbogbo àwọn àjọ tí wọ́n ṣe kòkárí àwọn nọ́ọ̀sì náà àtàwọn dókítọ̀ gbogbo wọn ni wọ́n fi style yọwọ́ pé àṣẹ ẹ̀fẹ̀ yóò wà qualified tó. ẹ torí pé ó jẹ́ ọ̀sìn wọ́n yàn pé kò ń ṣe ti hospital ìjọba ló ti kọ́ṣẹ́ òun ló fà á gbogbo àwa ẹ kò sí àyíǹkè kan gbogbo ayé ló ń lo ọ̀sìnlárí nọ́ọ̀sì ńlé. nígbà tí ọ̀rọ̀ yẹn wá rí bẹ́ẹ̀ yẹn ṣé ẹ gbìyànjú láti ti pe lọ́ọ̀yà yín kí làwọn ìjọba ń bá lọ́ọ̀yà yín pàtó sọ pé bóyá. rìsọ́ọ̀tì náà ni rìsọ́ọ̀tì rìsọ́ọ̀tì rìsọ́ọ̀tì ni gbogbo wọn ń sọ pé nígbà tí rìsọ́ọ̀tì bá jáde àdè rí rìsọ́ọ̀tì ń sìn rìsọ́ọ̀tì náà sọ pé nígbà tí bá jáde ọmọ mi dẹ̀ ti lọ twenty three days ní kọ́sọ́dọ̀ ọlọ́pàá lẹ́nu twenty three days ló pé twenty three days fúnra mi dẹ̀ ni mo mú lọ́bẹ̀ wọn wá wọn pé wọn invite ẹ̀ mi rò pé mo jẹ̀bi láti mọ́mọ́ mi lọ́bẹ̀. torí nísìnyí wọ́n jẹ́ ká mọ̀ wípé òun ni prime suspect òun ni wọ́n dá gbogbo number one. wọn ni gbogbo àgbáyé àgbà mi ẹ̀yin abiyamọ àgbáyé ṣàánú fún mi torí ọmọ yìí nìkan náà ni mò ń wojú ẹ̀ kẹ́ ẹ gbà mí mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ mi ò lówó mi ò dẹ̀ léèyàn tí wọ́n mọ̀dà ní mi níye tí ṣiṣẹ́ tí yẹ tí mo ti dákẹ́ yìí tán ẹ jọ̀ọ́ kẹ́ ẹ gbà mí kẹ́ ẹ ṣàánú fún mi kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ tó ẹ káàbọ̀ padà o ìfọ́nrẹ́rẹ́ rèé látẹnu ìyá tó bí Fèyíṣayọ̀ ọmọ Ògèdèǹgbé ọmọ Ògèdèǹgbé ẹni tí ó jẹ́ nọ́ọ̀sì tí wọ́n pè kó wá fún Mohbad ní abẹ́rẹ́ nígbà tí wọ́n ní ó fi ọwọ́ ṣèṣe tó ẹ̀yin abiyamọ ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o